كما نريد الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته حتى الله يسلمكم وأسعدكم وأبقى صلى الله عليه وسلم ọba tí ó ṣe ní ọ̀nà fún wa tó ní ká lè fún kàdé láì ilé yìí nínú ẹ̀sìn ìlú Sọ́rọ́tọ̀ Alìsàmọ́rán. Ilé yìí àbábọ̀ wa. Lánàá, ayàtà dúdúró òun náà ni ayàtà ìdúnra wa láti àyà one twenty nine. Àyà tí a kà yìí, a sọ fún ó ti sàlàyé ẹ̀ wa. Ó ní lábàá yìí pé nínú àwọn ìṣòro wa lọ́wọ́ àwọn ọmọ tó ọlọ́run bí jáde. láti lè máa ta ní ẹni tó pa òun kọ́ lódodo àtẹni tó ní pé ìgbàgbọ́ ẹ̀ ìgbàgbọ́ ọ̀sẹ̀yẹ ni. òun náà ti kó wọn gbá àwọn ẹgbẹ́ kan lé wa lọ́wọ́ wípé ẹ̀sìn ìjọba yìí. àwọn tó ń ṣe ìka ẹ̀rọ tó ń ṣe ó ń wé ń ṣe wọ́n pa òun kọ́ lódodo. àwọn èèyàn lábẹ́ tẹ́lá wá jẹ́ ọlọ́run òde náà. Àtúndà ní pé ẹlòmíì lè wò tuntun ọgbọ́n nulé. Ó jẹ ọtí ká, ó mú mi bá mú, ó sì bọ́ ta kó lu ẹnu lẹ́nu ọjọ́ fún. Kó mọ wá sọ kàjá àwọn iná mi kó rìn ara. Kò sẹ́ni tó mọ̀ bàbá àti nígbà tí jẹun, bàbá àti nígbà tí kú ẹ̀dá tó tó wá kí ọlọ́run wá sí ọlọ́run wá òde sàn ara ẹ̀ ní sàn. ọlọ́run bá lè sọ wá ìtòkòrí ẹ̀ sí àwọn ọmọ wọ̀nyí kalẹ̀ náà nì ìtòkòrí ẹ̀ sí àwọn ìdúgbà kalẹ̀ òun náà láti lè máa mánúwà lọ́mọ́mí àtọ́ ìkárí olùdó náà wà tọ́lọ́gbòdò wọ́n máa nìkúwà lọ́mọ́mí àtìkáàdì kárí olùdó náà wà tọ́ ẹ̀fí ọdún àwọn iṣẹ́ oríṣiríṣi kalẹ̀ fún alẹ́nu iṣẹ́ ìjọsìn tó ń bá ti di. Bákan náà, ọlọ́wà tó máa ń wá wò, pẹ̀lú àwọn oríṣiríṣi ká, láti lè máa kalẹ̀ tó kà ń kọ́ lóòrò. Nínú ìbámu sí àtàkà bọ̀, nínú ìtọ́nà ọba àlejò ọlá, tó gbé láwọn mùmìnì lórí ìgbà yẹn, òun náà ni ọ̀rọ̀ ogun láti lè mọ̀ táwọn ìjọ ọba bá gbọ́ lódodo oníkàlẹ́ ní ụtọ wọn ìtọ̀ òkúyá o níjọ́ náà lọ́wọ́ ló àwọn tó dáhùn dáhùn nínú wọn àwọn tí wọ́n ti mú lọ kàn sí ìgbàwọ̀ èèyàn lẹ́yìn wọ́n tún lọ sí ìgbàwọ̀ èèyàn lẹ́yìn àwọn iná wà ní wọ́n jọ́ náà ìmọ̀ràn ọba àlejò ọlá ó máa ń máa ṣe lẹ́yìn láti lè mọ̀ pé àwọn tí wọ́n ń sọ fún wọn gbọ́dọ̀ tí wọ́n ń kà ó tún wọ ìgbàgbọ́ wọn lódodo náà. ọlọ́wà ní òun ní aṣọ aláìsàn ṣe léyìn láti lè wọ́n ka ní wọ́n kà wọ́n kọ́ lódodo òun náà láyà ká ti dúró lánàá. ìtọ́lọ̀ ti sọ àwọn ọmọ ilé ayé ọ̀sẹ̀ tó ẹ̀rọ ní bismillahi rahmani rahim ما كان الله ليذر المؤمنين على ما ربك من الطيب وما كان الله ليطلعكم ولا الغيب ولكن الله يجتبي من رسله من يشاء فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر